lórí ikú mohbad àwọn ọlọ́pàá ti mú sam larry o ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ní ọwọ́ àwọn ti tẹ ọ̀kan pàtàkì nínú àwọn afurasí tẹnu ń kùn jùlọ lórí ikú gbajúgbajà ọ̀dọ́mọdé òǹkọrin hip hop nì ìlérí olúwa ọ̀làdìmẹ́jì alọ́ba táwọn èèyàn mọ̀ sí mohbad ìyẹn ọ̀gbẹ́ni samson ọlámilékan elétù balógun tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ sam larry wọ́n ló ti wà níkàáwọ́ àwọn ó sì ti ń ran àwọn lọ́wọ́ lórí ìwádìí ìjìnlẹ̀ táwọn ń ṣe lójúnà àti túṣu désàlẹ̀ ìkòkò lórí ikú òjijì tó pa Mohbad lójúdé lọ́jọ́ kejìlá oṣù kẹsàn-án yìí ṣé kò sẹ́ni tó mọ̀dí òjò bí kì í ṣe Ṣàngó alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ló fi ọ̀rọ̀ yìí léde lójú òpó X rẹ̀ tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ lórí ẹ̀rọ ayélujára lálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án yìí ó ní balógun ọlámilékan elétù tí wọ́n ń pè ní Sam Larry ti wà lákọlò wa báyìí o ó ti ń ràn wá lọ́wọ́ lórí ìwádìí ikú Mohbad tí à ń ṣe lọ́wọ́ kò sọ jù bẹ́ẹ̀ lọ ẹ rántí pé Sam Larry yìí àtàwọn géńdé kan ló wà nínú àwọn fọ́nrán fídíò kan tó gbòde lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń ṣàfihàn ìfìyàjẹni ìdúnkookò mọ́ni àti àwọn ìwà ìdá tó ṣẹlẹ̀ sí olóògbé Mohbad nígbà ayé rẹ̀ lásìkò tó fi wà pẹ̀lú iléeṣẹ́ Malian Records tó ń gbé àwọn àwo orin rẹ̀ jáde Sam Larry yìí ni wọ́n pè ní ọlọ́wọ́ ọ̀tún ìlú mọ̀ọ́ká òǹkọrin tàkasúfè ní Azeez Fáṣọlá tí wọ́n ń pè ní Naira Marley òun náà sì wà lára ẹni táwọn ọlọ́pàá sọ pé àwọn fẹ́ gbọ́ tẹnu ẹ̀ lórí ikú Mohbad bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà kò sí lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ a ò mọ húlẹ̀húlẹ̀ bí ọwọ́ ṣe tẹ Sam Larry yìí torí gbàrà tíṣẹ̀lẹ̀ ikú òjijì náà ti wáyé lọkùnrin ọ̀hún ti pòórá bí iṣó tó jẹ́ orí ẹ̀rọ ayélujára ló ti ń padà sọ̀rọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣá àwọn ọlọ́pàá ní Sam Larry ti ń dáhùn àwọn ìbéèrè tí wọ́n ń bi lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà báyìí faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online